الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته Ẹ̀kẹ́kùn الله ọba نزل jùlọ. À يا سيدي ìkẹ́ àti يا fún olùfẹ́ wa olùṣìfẹ́ wa annabi wa muhammad sallallahu alaihi wasallam ìfẹ́ ọlọ́run kún ọba nábi náà tàwọn ará rí àtàwọn sọ̀hábà rẹ̀ ìdẹ́lọ́wọ́n ọba kó sànú àwọn náà tàwọn òbí wa tàwọn alfa wa tàwọn ọ̀gá wa gbogbo àwa jama lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọ tó ẹ̀yí wa kó láyàtà ìfìyàmọ̀ kí àtàkùn ìṣèdánilẹ́kọ̀ọ́ ní ojú ọ̀rọ̀ ọjọ́ ilé ní sahihu buhari kíra babawa imam buhari ọlọ́nkọba àtẹ́lẹ̀ sàrí tí ń kọ́ lẹ́kọ̀ọ́ ń tọrọ òjíṣẹ́ ọlọ́nsọ̀lọ́lọ́ àwọn ọ̀tẹ́lẹ́m tẹ́gbẹ́ lẹ́yìn kùránù karim gbogbo àwọn afáà súnmọ́ tọrọgbọ̀gbọ̀ kò sí àdọ́gbẹ̀ nílẹ̀ bí sahihu buhari àti sahihu muslim ọ̀gá ẹ̀kọ́ tí bá ń kọ́ wáyé àwọn authentic ẹ̀kọ́ ní kọ́kọ́ sí gbogbo àlàyé mi yóò máa wá lẹ́yìn àwọn wọ̀nyí ó di wà lọ́fà àwọn ọ̀tá islam àwọn mùsàṣẹ̀rẹ̀kó na fáwọn mùsàkọ̀rẹ̀bó lórí gbogbo ti imam buhari wọ́n gbogbo ti àbúrò rẹ̀ àrẹ́bí ọlọ́ lẹ́yìn náà nígbàwọ́n tí èèyàn tí wọ́n tó wá gbogbo ti buhari fún ààrẹ ó di wà rí pé àwọn tí àwọn bá dá wọ́ àwọn iṣẹ́ àwọn owó ní sí àwọn iṣẹ́ tẹ̀sí bí ọmọ ọlọ́wọ̀ fún ẹsẹ̀ ọlọ́ọ̀dọ̀ ní fún gáàkẹ́ mọ́ lọ́fi tó kìtàbù gbòyòwò là ń tà lọ́wọ́ bá a ti ń sòwò ní Islam tí ń fi jẹ halal aláwọ̀ máa fi náà bí halalika ní haramika wà á dùn náà bí halalika annan tiwa ọlọ́wọ̀ bá kọ́kẹ́ wa pẹ̀lú halalẹ̀ láti bá jìnà sí haramẹ̀ kọ́dọ̀ ìṣọ́wọ́ fún wa mọ́dà wọ́lọ́wọ́ bí ẹ̀fọ́ lọ́wọ́ bá lọ́wọ́ bá حديث 2059 هذا لا رأي قال إمام بخاري رحمه الله باب ما لم يبال من حيث قتل المال báàbù tó tọ́rọ pé ẹni tí ọ̀wọ́ ìdówò bá ti wá anywhere tó wá ti wá kọ́kọ́ tó kátò wọ́n kọ̀wọ́ rí náà láì báàbù ní àìyá agbàlmáà tí ó dẹ̀rọ kọ̀wọ́ rí gbogbo ẹran jíjẹ ní bá tẹ́lẹ̀ jù kòrìgbọ́n sáájú owó ẹran níbi wọn ó yé wa kò kí ẹ̀ irú ẹ̀ ní àfá àfẹ́sọ̀rọ̀ kò àkíyà lórí ní pa rẹ̀ 2059 باب ما لم يبال من حيث قبض المال حدثنا آدم حدثنا ابن أبي زعب حدثنا سعيد المقبل مقبوري عن أبي هريرة رضي الله عنه وسيدنا أبي هريرة نزل فيه عن النبي صلى الله عليه وسلم قال البيك يا جعل الناس الزمان الزمان كم بوعة كم بوعة بوين لا يبال المرء مما أخذ منه ومن النظام قدره ونظام ومن حلال أمن الحلال أمن الحرام bí halal ní àbí haram wọlé tó sọ́dọ̀ wọlé owó ti wọlé nù bí alẹ́bí sí láǹtọ́ pé àsìkò ń bọ̀ lórí àlùkùnmá yìí fẹ́ pé ọmọ ènìyàn ní dààmú gbọ́n sí lówó àmì ìlà halal wa ìlà halal kọ́ ọ̀nà bá tó rẹ̀ ní tó rẹ̀ ní àpá ọdún tó bá rówó yìí ó bá rú yìí يقولون قوس أنواع بابا الشيخ عبد العزيز بن باز رحمه الله بابا هذا قال الشيخ عبد العزيز بن باز كان من داف به فيه إيمان الإيمان يولي عندنا يكل في الورع فني جانو الولو بعدو كري في زمان في إبكال بين أسلوب عيب مكتوب وعطوه إيجاز ذكر الدين هو مثل فوية وهذا في زماننا وما قبله بأزمان ألمان إليه أتكسوا عيني أتكسوا عجوا عيني في رب البازمين ọlọ́run bá kàánù àdáwà náà tó máa yẹ jẹmú wa wọ́lọ́ ọ̀bà kàánù wa látàrí fi àmà náà báàbù ti dára tó fi bẹ́rẹ̀ wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ báàbù kí ẹ máa wájà tó máa tíráàbù káàkiri سوالا وصلوا باكري فسوالا نريد اليوم قوله تعالى لا تلهيب تجارة ولا غير عن ذكر الله في عوابات لنا لا تلهيهم تجارة تجار الهوى ولا بيع الأبيع وسلم حج ونوى في عن ذكر الله ذكر الله أن يستنا هما القرآن تابع في الخلافة تابع ما يلقى ولو بعد بلا شيء ولو بعد نوى النوى إن هذا هي ولو بعد قال قتادة كان قوم يتبايعون قال قوم يتبايعون يجرون أو جماعة كان يوان تعوان را منسو ولكن إذا نافع محاق من حقوق دا أما دعا سيكيه تلوه تلبيه كاكرون أحسن تلوه لم يلي ولا بيع عن ذكر الله rírà àbí ó sílé wọn kò ní jí wọn láti sọ̀rọ̀ tọ́lọ́ ọba àtà ìwòdó ìlọ́lá àti gbé ẹ̀tọ́ ọlọ́ọ̀ba fún ọlọ́run jẹ́ ìmọ̀ ìṣẹ̀lẹ̀ ọlọ́ọ̀ba kó sáàmù ọlọ́ọ̀ba 2006 àti 2061 ló tẹ̀lé ra wọn حدثنا أبو عاصم حدثنا ابن جريج عن ابن جريج قال أخبرنا عمرو بن دينار عن عبي بن هال قال كنت أتاجر في الصرف قل ما وانا كنت هو أسن دلوقتي أنا ما كان وين فسألت زيد وعبد الأركم ما بلا زيد وما أركم كنتني هو إتوي قال فقال قال النبي صلى الله عليه وسلم هو عشق النبي صلى الله عليه وسلم وحدثني فضل ابن ياكم حدثنا حجاج ابن محمد عن ابن جريج أخبرني عمرو بن دينار وعامر بن مصعب أنهما سمعا أبا هال يقولون أمير بن هالفايفين عبد براء بن عازم مبلو براء مع عازم وزيد ابن أركم عزيزين عن يعني الصرف نبقى ما سي sọ́rọ̀ fún kí ẹ máa ṣe ẹ́sìn kí ìwà ń pè é ìwà ìkúlọ̀ tó sọ̀rọ̀ ní ẹ́sìn ìjọgbó ní ẹ̀rí tí ìbò ló kọ fún un pàrọ̀ owó pọ̀ pàrọ̀ owó tó ẹwọ ogun ẹgbẹ́ wa wà kama a máa ló kọ oye adájú mọ́tà wí bìrò ogun tẹ̀lé ojú ọ̀nà bí ojú ọ̀nà ó ní ìsàájú sẹ́lẹ̀m alìsọ́rọ̀ ó ní mo bèèrè pé gbogbo akàmọ̀tọ̀ lè nípa sọ̀rọ̀ fàbáyálá àwọn ìrọ̀lọ́ pé kúnná tàjẹ̀rẹ́ ní aláàbẹ̀rẹ̀ kùtọ̀ àmì ìtòbí lọ́rọ̀ wáyé kún sóòlì wáráyé àlébísọ̀rọ̀ láwọn àrùn ọ̀kọ̀lẹ̀ arábìnrin náà ìṣẹ̀lẹ̀ nípa kama pààrọ̀ owó ìkàmọ̀ ìṣẹ̀lẹ̀ sí èyí ààrẹ nǹkan yẹ́dì bí yẹ́dì ní sọ́lá àbá ẹ fún lówó ilẹ̀ fún ilé owó yí padà fún dọ́là ilẹ̀ fún náírà padà fún náírà ilẹ̀ fẹ̀kẹ̀lẹ̀ bí yẹ́dì yẹ́dì sọ́lá àbá kò burú bẹ̀ wà nǹkan na sáà padà yóò sùn ẹ̀rẹ́ bí yẹ́ fún lówó yóò tẹ̀lọ̀ ní wá náà dé ìkó pamọ́ ọmọdé wa yóò tẹ̀lọ̀ ní wá wá ní dé ọ̀pamọ́ ọmọdé wa nǹkan yàdùbí yàdù ó ń fúnlówó rẹ̀ ń fúnlówó rẹ̀ àmá ẹni sùúrù bá dọ́là yàgbà ọlẹ́yìn ìtàbí ti wọ̀ mìíràn ó di wa wọn bá wọ́n tábà ń ju owó ká fura tó di wa àmàdé bẹ́ẹ̀ bá ní kò sí owó lẹ̀ ẹ̀ wa lọ gbogbo wa lẹ́lẹ̀ kadé lẹ̀ ká gbowó kalẹ̀ kí wọ́n fún wa ní gbowó wa ó di wa gbogbo wa very very important ẹni mo dáa fún ẹ̀yìn wọn lọ́ba ní nǹkan àwọn sàhábà ríduwánù ní àárín àgbáyé wọ́n ti gbé àfáàtò yẹn wọ́n fi sílẹ̀ wọ́n tẹ́lẹ̀ wọ́n fi kó jòkó ìjókò tààrà ìjókò ìjọba káàkiri àdúgbò ó di eyín ara o wọ́n ò jókò ìjókò tààrà wọ́n ní ṣe wọn lọ́wọ́ ìpèsè ẹsẹ̀ lùdí ẹsẹ̀ lùdí ní kàjàkàjà ṣé ẹ̀rọ kóró ko ìdí lọ́sọ́jà lọ́sọ́jà wọ́n máa yẹ ẹ̀yìn ìjẹ̀ tó ti jẹ́ díẹ̀ díẹ̀ ìgbàbí èrò jẹ́ ní ìlú àwọn bí òkú ẹ̀ẹ́bàmù ó ní ẹlórù ọlọ́dọ̀ àfọ̀rọ̀ yìí wà ọlọ́mọ̀tò ọlọ́dọ̀ kú jẹ́ wọ́n á lè fi sọ́lá àtọ̀rọ̀ lórí aláwọ̀dì wáyé pé láàrin àwọn oníṣòwò méjèèjì wọ́n gbà láàrin àwọn pé ní ìfún olówó ìkò sí náírà lẹ̀ àmọ́ báyé ó tòbi jó méjì ẹgbẹ́ mẹ́ta tó ń bí náírà bọ̀ tó kù ní ìlú. kọ́bámu ìdílé ẹ̀ náà ló ń kówó ẹ̀ lọ ọmọ rẹ̀ padà àwọn bí wa torí ẹni tí ó lè ṣẹlẹ̀ owó yẹn lè fọ owó tí ẹ̀ lè fọ́ ọ̀gbìn tí ẹ̀ lọ láàrin méjì owó jẹ́ àbíkẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ni ìgbà ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ àbíkẹ́ tó ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ nígbà ìpolówó ọba aláya àlẹ́mú mọ̀nà kọ́lọ̀kà wọ̀ wọ́n lè fi ìfọ̀rọ̀ kàbẹ̀ yẹn kọ́lọ́ dára ó sì gbọ́n jẹ́ mọ̀tà wá sí ìjẹ́rẹ́ ti sọ̀rọ̀ wí káwọ́ owó dáadáa bẹ́ẹ̀ ni fáyidà mẹ́rin kò sí ìkẹ́ náà ah, láàrin àárọ̀ sílọ̀ rẹ̀ owó yẹn máa tẹ́lẹ̀ lórí owó tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ní ìsìnkú láàrin ìrọ̀lẹ́ ya ojú kó bá wà ojú kó bá wà ó ní wa tó kí ṣe lábàá ti wúlò ìjẹ́tẹ̀ ìyá ọ̀rọ̀ kó bá yá ìsúnmọ́ àti ìmọ̀ ìrànlá rárá o ọlọ́mọdé àfọ̀rọ̀ fi ti dára báàbù fi hàn sáàbù lọ lọ alọ yọ dada olùdarí àtiwájú jẹ mú lọ mo lọ kúnyìn mọ́jú kókò tẹ̀rẹ̀ jùkò sàárà lọ́jọ́ kò jùkò sàárà lọ́jọ́ ara o báàbò kòró yó ti dára báàbò yẹn lọ ìwájú àfihàn olùlá ìsàlẹ̀ fàǹkẹ́ṣẹ́rù fìlà àrùdí wàtẹ́gbó ní ìfàjì lọ́wọ́ ọlọ́wọ́ bàbá ń pa wá láti ẹ̀kú fàǹkẹ́ṣẹ́rù fìlà àrùdí kọ́kọ́ sórí rẹ̀ kọ́kọ́ sórí rẹ̀ وابتغوا من فضل الله إذا ما واجع أسموات إن ولا لا بعد هي عالم اللهم صل وسلم صلى الله عليه وسلم إنت كما كريستيان فينا وعلم من نيجيريا وينا وعلم من نيجي فينا كلهم بعد ذلك وعلم tí wọ́n sọ̀rọ̀ nípa àwọn mùsùlùmí àwọn mùsùlùmí wáyé arígbòkò ọjọ́ bí ẹ̀ sunday nítorí tí wọ́n fi ṣùfẹ́ ọlé wọ́n náà bèèrè fún friday sí aláfẹ́ yìí mùsùlùmí ẹgbẹ́ máa bèèrè tí ọ̀tọ́ sí wa ọlọ́wọ́n bá fọ́ òṣèlú káfí ní ọ̀tọ̀ friday ọgbẹ́ ìrẹ̀ àkójọ ti sọ̀rọ̀ àti kọ́ni tẹ́tì ìrò sí láti ẹ̀kọ́ ká bèèrè wọ̀ tí ọgbọ́n mi kọ̀ọ̀lẹ́ wájú ìgbà bínú lọ oṣù wọn rẹ̀ àwọn lọ́lẹ́ mùsùlùmí máa ń ṣiẹ́ ni ọjọ́ bá kí ojú màtà kéníkéní انتشروا في الارض وابتغوا من فضل الله افقدوا لي قولي وا ايوا جوا تعالى ما كي كم في جاي راف ادب ومات اني اللهم صل على محمد اللهم اني اسالك ان اللهم استعجلني بابا ربك لا تجدي ولا تجدي تجد الخير اللهم اني اسالك ان تجدني وابتغوا من فضل الله ó ní wà ìsìlámù yẹn ti dà ó ti dà jù gbogbo nǹkan rẹ̀ wà so dynamic so accurate kò sáàyè mẹ́ kò sáàyè mẹ́ ìdíra yẹ bíra rẹ̀ bíra rẹ̀ kìí kìí dára rẹ̀ ó ní wà ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí wọn lọ́wọ́ حديث 262 حدثنا محمد بن سلام أخبرنا مخلد ابن يزيد أخبرنا ابن جريج قال أخبرني عطاء عن عبيد ابن أمير أن أبا موسى رضي الله عنه استأذن على عمر فخطاه فلم يؤذن له أمر سيدنا أبو موسى سيدنا أبو موسى سيدنا عمر بن الخطاب رضي الله عنه السلام عليكم قوم سلامة بيا متاع ودالون عمر بن الخطاب ودالون وكان له كان مشغولا ẹ̀rọ̀fẹ́ sí ọmọ bíi lulẹ̀ ọ̀dárùn wọn ni faraja abu musa musa musa mama ina lọ òòtá lọ faraja ọmọ ìfọkàl ṣe ṣe wá parí tó ṣe wá sọ pé alam asma sọ́ọ̀tà abdullahi bin kai láti mọ gbóhùn abdullahi bin kai gbóhùn abu musa ó kọ̀ gan ní abdullahi bin kai àti abu musa ó ní láti mọ gbọ́ ohun abdullahi bin kai ìsáàbùn lọ́wọ́ ẹ̀sìnkọ́ wọlé ẹ̀sìnkọ́ wọlé sí ilẹ̀ fàkà àrẹ̀jọ náà ọmọ tí padà ń jẹ ọgbẹ̀ yẹn jẹ ẹ̀dà ààrùn wà pìtàlà fàkàrà kúnnà ní umaru bí záàlì yìí náà ṣe ọmọ yẹn sáyé láti sábì ni ó mú ẹ̀rí wá tó wà mí sábì tẹ̀lé látọ̀ ọ̀lẹ̀ mú ẹ̀rí wá ìtọ́lọ́gá ìlà mẹ́jọ ansar sẹ́yìn náà bó mú tó wà bọ́lá fún kò fáwọn ansar mà ní kò sí tó wọn lókè fún ọ̀pá àlẹ́ ọ̀pá قالوا لا يشهد لك على هذا إلا أكبرنا أبو سعيد الخدري ọba ní kò sẹ́ńtì ọ̀rọ̀ jẹ́rìí rẹ̀ láàrin wa yìí àbúṣe kéré jù nù wa ọmọ yẹn kéré jù nù wa wọn náà àbúṣe ìdìbò jù nù bá ní bọ́ọ̀lẹ́ kéré jù wa ní ọjọ́ bọ̀ọ̀lọ́ ní ọ̀bọ̀ọ̀lọ́ ọba bí adé ìṣàyẹ ní ọkọdọ̀rí ọba lọkùnrin sẹ́ńtì àbúṣe ìdìbò ọkọdọ̀rí ọ̀gára àkàfí àlẹ́yà tí ní ìpamọ́ ọmọ fún mi ní amúlẹ̀ rọ̀ kọ́lá nípa ọ̀rọ̀ àdébìsẹ́ ìjọsọ yìí ìjẹ́mi ló wà àlàáyé ọkọ̀ bí àtúwà àtàárà tí mo sì láàrin jà ìjìmì lọ́wọ́ mi ò dáa ní ọ̀rọ̀ ojú ilẹ̀ ti jára wọ́n jáde lọ lè wá jẹ mú àti tí lé tí wọ́n fi sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí wallahu ta'ala alam ó di wa dáa lọ́nà kò ti jára pé ó máa lọ jẹ mú wọn wọn wọn náà ti àtìmọ̀ wọ́n di wa wallahu lẹ́yìn náà òdìsí bí i pé gbogbo àwọn sàhábà òdúrò ni wọn àmọ́ sí òun ẹ̀ kékàrà rẹ̀ wọ́n kẹ́ ní sọ̀rọ̀ kẹ́kẹ́ gbà wọlé pàrọ̀ ara o ni yàtí ni bẹ́yìn ní ara zari wọ́n àbú musa ó mú ẹ̀yìn wá fún orí ọ̀rọ̀ yìí o ní wọ́n tọ́sẹ̀ ní kò tọ́sẹ̀ àmọ́ sí òun máa sọ nǹkan orí gbẹ́sà náà nìyí àná nìyí àná nìyí ó ti yé wa wọ́láwó tààlà ẹwọ́ bí àtẹ́bọ́wọ́ sábà ní ìlú wa ánìmọ̀ àjùmáyé wọ́n ti ń mú ìtọ́rọ̀ àmì ìṣẹ̀lẹ̀ ẹwọ́ àbúkọ́mọ̀ ẹ̀fà tó rẹ̀ kò jìnà tó kàrí ìfọ́ àbí ẹ̀kọ́ ni àwọn tó ilẹ̀ wọn ní ṣe náà kó bá tó wọn kó bá jẹ wọn náà kó bá tó dára fún wọn náà. قال إمام البخاري رحمه باب تجارة البر في البحر باب كما سيقول يومي ما تشابه وجه سيلة وجه جمع لزنو وجه جمع لسوه قال مصر لا بأس به باب رمي وما ذكر الله في القرآن إلا بحق ولو قام ما ذاقوا كما سويدوا به كما وقلوا نسوا كلوا بدوني ثم تلا لنا ترى الفلك غير جوني مؤخر فيه إلا جوم تبقوا من قبل هذه هي الوان ولا لعبة فالوان بعد والفلك السفن بين قلوب لنا ما شئتنا الله الواحد وجمع سواء أقول شكوي وكانوا أقلوا بكنا هنا جمعوا نيو المجاهد كما خاروا سفن الريح أو من يوم لأنه أتبعوا بدبي ولا تمحروا الريح في السفن أتبعوا كل من لا من الأولاد إلا فرق الحضان أقوتوا من اللوان at least 2,663 قال الليث حدثني جعفر بن ربيعة عن عبد الرحمن بن هرمز عن أبي هريرة رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم أنه ذكر رجلا من بني إسرائيل خرج في البحر فقد عادته وساق العديد ثم إلى سيدنا أبي هريرة رضي الله عنه كنا بزمان قلوه يعرفنا يقولون وبني إسرائيل والله في أتسكم فلقدوا كاتارة سواء ما حديث نواء تاويلا رسول باب وإذا رأوا تجارة أو لغوا انقضوا إليها باب كان يبالي وتحسين تعبيري مدرسة وقوف مولد قال الله قال وقوله جل وجل الكرام ولو ما تقعد لنا وتتبعك لا تلعيهم تجارة ولا بيع عن ذكر الله في تعليل أوزيك ثم لوض من جنة لوضع وقال قال وقال قتادة آه. كان قومي يتجرون هم ولكن كان إذا نابهم حكم العلفاء كان زيهم àbílẹ̀ náà láti lẹ́yìn náà ìlà náà bá ọmọ hakùn min hukukun lá tí ẹ̀sọ́ ọlọ́pàá délẹ̀ ìlànà ìdí ìjẹ́rì tó wọ́n rà bí ìlànà ìdókòrò lá àti ayò yóò ilẹ̀ lọ nípa nípa wọn kò ní bí wọn lọ́wọ́ níbi ìrántí ọlọ́ọ̀bà tí wọ́n fi mú ẹ̀sọ́ ọlọ́ọ̀bà tó àti 2064 حدثنا محمد قال حدثني محمد بن سليم عن حسين عن سالم عن أبي سعد عن جابر رضي الله عنه قال قبلت قبلت قبل بحيرة ونام نصلي ما نجد ودعوا جدي التي أنا أذكر قبل سلام جمعة جمعة فانصر الناس وهم بدل إلا اثنا عشر رجل من مثل هذه الآية ولو عاشوا عليك آية وإذا رأوا تجارة أو لاوا ينفضوا إليها وتركوك قائما ثم أروي تدريبا أبي إري وجعلوا بمفيركم ما كرلوا باب قول الله تعالى باب بايك أنفقوا من الطيبات ما كسبتم لما ننوكم تفسير على تفسير جزري وتو من كمانا 2065 حدثنا عثمان ابن ابي شيبه قال حدثنا جرير عن منصور عن ابي وائل عن مصروف عن عائشة رضي الله عنها قال ربنا سيد عائشة رضي الله عنها الله قال النبي صلى الله عليه وسلم إذا أنفقت المرأة من طعام بيتها tóbìnrin bá fi oúnjẹ inú ilé rẹ̀ ti sàárà ọkọ rẹ̀ lọ́rọ̀ láì sílé ìlú ọ̀gàkà ọ wá múnú ẹ̀ láti sàárà gẹ́ra mo nígbà tí ni ti ti bàjẹ́ yóò di sẹ́lá nìlà mi níwọ̀n bá tó bọ́mọ lóàbí mu ìpínlẹ̀ wọ́n ti ti bàjẹ́ káńdà àdúró ha yóò bàlá dáńtó pé jìnnà àǹfààní pẹ̀lú kíni pẹ̀lú ntọ́mọ̀ ولزوجها بما كسب ọkọ ẹ̀ náà ti gbà láàdá ẹ̀ pé olówá oúnjẹ wá sí ilé ọ̀dọ̀ àkáàrí ní ṣùgbọ́n ẹ̀kú ìpàdé pàtí tọ́jú oúnjẹ náà ọ̀nà ọ̀gbọ̀n adájọ́ gúnjẹ dáadáa ọ̀là ẹ̀ ń kó só bá ọdún àjúbà sáàdù ṣe àdáàdé ní oṣù níbi tẹ̀lé kan ó ti yé wa tó ń gbàgbà ní ìfọ̀rọ̀ ọ̀rọ̀ ní ìparí ní ìṣàlá àti 2056 حدثنا يحيى بن جعفر حدثنا عبد الرزاق عن معمر عن حمام قال سمعت على هريره رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال مباركنا ابي هريره رضي الله عنه قال ذلك اذا فقد امراه من قتل زوجها من غير امره فله العجل اجره ابو ماوى عائشه رضي الله عنها أما لعرض سيدنا أبي هريرة رضي الله عنه رضي الله عنه المرأة من كسب زوجها كيو برمان النجوك يا قوري من غير أمره كيو تتوقع يمن قاري تقدر فلا أنسر وأجله رب العالى الذي يكيب الهمين والله تعالى أعلم الحمد لله في ولو رسول الله فلا يسمى نفسنا طلوبا أخر الله أنه لما لا يترك والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام Ìbẹ̀rẹ̀ náà tó fún wa ní ṣe ìṣẹ́ tí ó ní ṣe ti ìbàjẹ́ tí lè àpá. Ìyàrá tí lò lọ lọ́fẹ́ àwọn òkùnrin yóò di wíwá tó lé lórí àwọn tó fíyàwó pẹ̀lú ẹ̀wọ́n mọ́ wọ́n mọ̀ lára wọn ó ní ìgbogbo àríkójọ́ máa tán ó ti ẹ̀kọ́ tán àyíká ọmọ ìbára ti máa yìí àá náà mọ́ àríkójọ́ ìṣẹ̀lá àmìyà sí àlùgbé mẹ́kọ̀ọ́ ni Naam rẹ́pù bẹ́ẹ̀ ni lẹ́sìn wà fún wọn ọ̀sán gba rẹ́pù àfẹ́ẹ̀ṣì ìdájẹ́ lórí rẹ̀ ìdájẹ́ lórí rẹ̀ ilé ìwọ́n fún ẹjọ́ ní ọ̀ṣẹ̀ nígbà kó ní fún pàmà ọwọ́ bí ìjọba jẹ ilẹ̀ ìjẹ́ rí tí mo ní kó gún wọn lẹ́sẹ̀ ó bí ọ̀sẹ̀ kan àtọwọ́ Tẹ̀síwájú ni o. Ọlá ọmọ olùkù. Jẹ́nu ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún sọ̀rọ̀ pé máa gé àdáka rẹ̀ yóò kò kú. Orí àgbọ̀ orí báyìí kì í gbọ́dọ̀ wúni. Ìgbà àwọn àgbàdo ìgbà tó ń bọ̀ ìgbà tó ń bọ̀ àwọn lọ não àlọ káàkiri àlọ káàkiri essa yẹn fẹ́ tọ́ bílẹ̀ láti àyẹ̀rẹ́ àbọ̀ ń tẹ́tẹ̀ lọ síta ọ̀bláì ọlọ́ọ̀bá kó sáà